Hello, students. Today, I'm taking demand and supply. What do we mean by demand and supply? But before we go on, I would like to say a few words. mo ti wo púpọ̀ nínú yín látọjọ́ and uh, I think what you are here to demand for is what this school will supply you òṣìlẹ̀ demand for? yes. rubbish yẹn náà láyẹn school máa supply fún yín whatever whatever you like you could say n tó bá wù ẹ́ kó o ta dànù but today you have to listen to me ọ̀rọ̀ ń tà ká dànù kọ́ lélẹ̀ àwọn parent yín rán yín wá sí school láti wá kẹ́kọ̀ọ́ bọ́tọ̀tọ̀ ní content ṣe look at all of you irun tẹ́lómi ìgbésórí nínú yín owó ẹ̀ tó nǹkan tó fi gbé ìyá mi lọ sílé ọkọ. oh you think that's funny right you smiling like it is funny like I'm some comedian right. ìwé náà ní kẹwàá kà cortism lẹ́gbọ̀njúmọ́ mo mọ mo lè máa point out nínú yín àwọn tó jẹ́ cortist nínú kíláàsì yes I know them oríṣiríṣi oríṣiríṣi ẹgbẹ́ lẹ́ ń ṣe àtọkùnrin àtobìnrin. You've forgotten that whoever that fails to prepare has prepared to fail. Nígbà tó rán yín wá sí school láti wá kẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣẹgbẹ́ òkùnkùn despite the noise the government is making despite the noise the school is making that whoever tó bá ṣe cultism ó ti bàgbésí ayé rẹ̀ jẹ́ because tó bá ti gbá ẹ gbùrù báyìí tó bá mú ẹ it's either kí school rusticate ẹ or kó suspend ẹ forever now parent tó náwó lẹ́yìn lórí tó ní kẹ́ wá sí school tó mówó ẹ tó súná tó waste owó ẹ kí ló rò kó máa ṣẹlẹ̀ do you think your parents will be happy they will be sad and you know one law the law of kama gbogbo ẹ̀yin tẹ wá sí skul yìí tẹ sanwó òbí yín ná tẹ pa òbí yín lẹ́kún tẹ́yìn ọba ti dàgbà tẹ bá ti rán ọmọ wá sí skul ọmọ yín náà máa wá sí skul òun náà ní kàwé òun náà máa ṣe cultism wọn á lé òun náà kó skul bó ṣe máa rí nìyẹn èmi kọ́ kò ń ṣèpè existing law ni kò ń ṣèpè bó ṣe rí nìyẹn 1963 red wine. <laughs> all right oh that's good that's a good one mo love ẹ ṣe mi reply yẹn i really like that i really like that <laughs> you surely know that this is a caucus Oh, there's tí wọ́n pé tó o bá oh, pass oh o kúrò ní level tó wáyé yeah Wale lagba aninu nínú cultism tó but in this class agbára ò tó ti tèmi i'm not just uh, mr lecturer iṣẹ́ ni mo ṣe débi báyìí tán bá kọrúkọ mi ọmọ ṣe máa kọrúkọ mi ẹ mọ̀ bẹ́wàjí ajẹ́nifújà wọ́n wá bracket phd síwájú ẹ̀ i'm a doctor i am a doctor wọ́n ń lẹ doctor mọ́yàn wọ́n máa ń kàwé débẹ̀ ni i started out diploma after my diploma i did my bsc After a BSc, I did my master's, then my PhD. That's how I got here. Thank you. Thank you. Thank you. Kò ń fọwọ́ abáyàn iṣẹ́ náà máa ń ṣe débẹ̀. And that's what I'm telling you today. Pé kẹ́ gbá ojúmọ́ wèyí. Mo mọ púpọ̀ nínú ibẹ̀ ṣe wáyé, but kò sí nǹkan tí mo fẹ́ fi ń ṣe. And èmi kúrò nínú àwọn stu èmi kúrò nínú àwọn lecturers tó máa ń toast ọmọ tó máa ń fẹ́ student. No? Of course, no ọ̀rọ̀ hunhun inú ẹlẹ́dẹ̀ ló máa ń gbé. and I repeat one thing tó bá fún ìpè agídí lẹ máa máa ṣe ẹ̀ ní listen then you will fail gbogbo òṣìyìn tẹ́lẹ̀ ń ṣe kò sí nǹkan tẹ́ fẹ́ fèmí ṣe o ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àwọn senior yín tó ti wá tó ti wá tó ti lọ àgbèjù sílẹ̀ lọ́mọdé ń gbégi eléra bẹ́ẹ̀ ni tìbẹ́wà jí ọ̀tọ̀ ni mi ò lè toast any of you mi ò lè fẹ́ yín for anything I am married I am married and without minding words none of you gbogbo ẹ̀yin obìnrin tí a ń gbà kò sí ìtọ́ fún àìtọ́yàwó mi nù yín I'm sorry thank you that's the truth that's the truth that's the truth okay so ẹ má lọ ní ọkàn pé o fẹ́ fẹ́ yín àbò fẹ́ ṣe nǹkan kan ẹ ti understand nǹkan tẹ́mi sọ ni pé kẹ́kọ̀ọ́ jùmọ̀ wẹ̀yìn so that, that is it. Uh, meanwhile, um, I would like to see you and you. You can mix it pẹ̀lú and come. All right, you. Yes, after this class. Okay? All right, demand and supply. What is demand and supply? Yeah. Hello? <gasps> Má bínú. Mo wà ní class lẹ́ẹ̀kan ìgbà tó pè mí ni. Hey, now án, mo ti ní kẹ́ bá mánìjà mi sọ̀rọ̀. Yeah. All right then. Eh? Okay. <sighs> Ṣé Show mọ̀ pé ó ṣe mi? <sighs> Kí ni mo ṣe? Òun bí ń gbé kí ló ṣe? Right? Yes sir. Hmm? Kí Kini mo ṣe sir? Kini ni ìwọ sir? o mọ̀ pé mo sọ wíkẹ́yìn mẹ́ta yọjú sí mi hmm? o kàn decide láti máa wà ní unfortunately torí tẹ gangan mo ṣe ní kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wá àwọn méjì tó kù àwọn wá àwọn tí mo ní bá fi ṣe nǹkan kan àwọn náà tún yọjú sí mi ìwọ gangan tó jẹ́ pé o jẹ́ main contender tí mo torí ẹ̀ fi àwọn méjèèjì yẹn support ìwọ gangan mi ò wá rí. ẹ má bẹ̀rẹ̀ sá. ẹ má bẹ̀rẹ̀ sá just like that. Hmm? no mi ò ní gbà yẹn o ní láti curate um, better venue láti sọ̀rọ̀ ẹ má bínú sá okay in a very pleasant way in a very um, you know you know what i'm saying <sighs> okay anyway uh, mo fẹ́ dé admin tí n bá ti ṣe tán bẹ́ẹ̀ máa padà sí ọ́fíìsì so o ní láti yọjú sí mi right. okay sir. Hmm? Yes, sir. Um, Ire ṣọmọrin Adékúnlé Gold kan title ẹ̀ ń jẹ́ ìwé ire ire ire ire ire ayọ̀ ó ń pè ní o ò ní láti rí mi. all right i expect you. yes sir. all right. bango bango bango. bango bango yeye. bango bango bango. bango bango bango bango yeye. bango bango bango. bango bango bango bango yeye. bango bango bango. bango bango bango bango yeye. bango bango bango. bango bango bango bango yeye. bango bango ye. bango ye. bango ye in fact gbogbo yín pátá lè ṣẹ̀mí because àwọn ladies flat yẹn ń jalu school wọ́n mi table wọ́n ń jalu campus ìlú níbi táwa wà ẹ inú yín dẹ̀ dùn ẹ̀ dẹ̀ kó kẹ́ wèrè jọ ẹ̀ ń ṣe big boy orí burúkú ẹ ah, ọ̀rọ̀ yìí ti yé mi ẹ̀yin tá a fi joyè àwòdì tí yẹ lìgbádìyẹ but mo kàn fẹ́ kí gbogbo yín mọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan pé ẹ ti ṣẹ̀mí o. bango bango ye bango bango ye bango bango ye. Bango nọmba one gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àṣẹ tẹ́ pa fún wa òun là ń tẹ̀lé ẹ̀yin lè sọ fún wa pé ká tẹ̀ jẹ́jẹ́ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé sunday ń tèmi abisogun ni ẹ̀rọ ogun obìnrin mi o ẹni tẹ́rù bá ń bà ní kó sọ o nọmba one àwa wà pẹ̀lú ohun tẹ́ bá ní ká ṣe la máa ṣe o. nọmba one ẹ̀yin náà lẹ máa ń sọ wípé ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀ à mọ̀ parí ẹ̀ and you know say as we dey be for here olórí àti run things gan ah full step in and tẹ̀lé olórí. ẹ pariwo jọ kí ló ṣe ń gan náà lọ́bọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀ ń kí lọ́bọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀ ń pariwo ẹ wá ẹ wọ́n bí mi ìráyè rẹ̀ gbé o tàbá ní eégún ọ̀bẹ ní máa jó tó bá ní wọn ò jó mọ́ olórí pàṣẹ ó ní wọn ò fẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ kí ló wá ṣẹlẹ̀ ẹ fẹ́ pa ni ẹ fẹ́ dìímú lọ́rùn ni. Ah. ee o ti tó ọ̀rọ̀ yín ti yé mi ṣó ti yé yín onílù ò ní jẹ́ kí ìlú túmọ̀ òun lórí so èmi ti jẹ́ kí patreon mọ̀ pé ọ̀lẹ ni gbogbo yín pátá ṣó ti yé yín so mo dẹ̀ ti pè wọ́n ó dẹ̀ ní a máa gbàlejò pàtàkì kan bíbá yìí ní alẹ́ yìí ṣé ń gbọ́ mi so kẹ́ ẹ dúró orin kẹ́ ẹ mọ̀ kọ́ tẹ́ ẹ̀ ṣe. bango bango bango bango bango bango bango yeye bango bango bango bango bango bango ye ye. bango bango ye bango bango ye bango bango ye. bango. bango ye. bango. bango ye. bango. bango ye. awo àwọn boys lele number one ti wà lele. bango. bango ye. lórí wa ni. Um, àti government àti school authority ló ń pariwo wípé àwọn ò fẹ́ ẹgbẹ́ òkùnkùn àwọn ò fẹ́ ẹgbẹ́ òkùnkùn but. This is not an occultic group. Fraternity lele. And ibi ẹgbẹ́ májèyà ọjẹ́mí májè kó sì ta mí lele. Bango! Bangoye! Bàbá, àwọn èyí ló ń pè ní atamátàsé. Ẹran tó ká bá fẹnu sọ, ẹnu ọ̀ká ló máa ń kú sí. Wọ́n ní ajá kìí jámọ́ lẹ́yìn ẹkùn mi ò fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ tíjọba bá dún kòkò mọ́ wọn tó bá pariwo mọ́ wọn bàbá mo fẹ́ kọ́ máa lọ fínní kọ́ máa bọ̀ fínní kí nǹkan kan má ṣe wọn ni mo ṣe gbé wá síbí lálẹ́ ọkùnrin ni wọ́n mo fẹ́ kẹ́ bá mi sọ wọ́n di akọ ọkùnrin when they hit I want them to hit hard mm. when they punch I want them to punch dead. Why not shoot? I want them to kill. Baba. May it be so. Wọlé. Alágàmọ́ àbí kọ́dẹ lórí. Àìmọ́ malágẹmọ́ lábẹ́ ewé. Àìmọ́ máa rọ̀ gbígbà lálẹ́ odò. Tábà ní ká mọ́ malágẹmọ́ lábẹ́ ewé. Àyí bílábílá àtẹ̀wé àpéwé lọ. Tábà ní ká I ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú. Àtàsọ̀bọ̀jú àṣẹ bí egúngún ẹ̀dùn tọmọ ọlọ́rọ̀. Ipa ayé ò ní ká yé o. Àṣẹ. Ojú rẹ̀ ràgúwà tẹ̀lẹ̀kẹ̀ jigbele jigbele la tẹ̀lẹ̀kẹ̀ abiyama ká kì í gbẹ́ kọ́ ọmọ rẹ̀ kó má gàdí wéré ayé ti gbẹ́ kó yé báyìí o wọ́n ti gàdí wéré ikú kan ò ní pa yín. àṣẹ bango bango bango bango bango bango. bad. Bad. Mm, not bad. And yes? So so. Mabi, I'm really so sorry. Wọ́n kò ń traffic nìkan. Ọ̀ ṣan pé mo ti pè ẹ́. Ìmídélè tí mo class mo ti okay, mo ń straight away. Bí Bọ́lárìnwá ṣe pè mí nìyẹn. Pé ìyàwó òun eh, ó dà pé time ẹ ti due. Ká ẹ̀ ń kọ́ ó ní kó wà òkè. Mo ní láti lọ sílé wọn. A lọ you know. I'm aware of everything because òun náà ti be me. èṣù should délé. oh blind wa ti pè. èmi náà wọ́n ní ṣe ti Yeah, ìyàwó ẹ̀ ń ṣojo nínú inú all the same pẹ̀lú mm. màtìrẹ̀ ẹ̀gbọ́n. quite tired i'm so sorry. Oh, mm. no that's fine. Damn, ṣó ti jẹun. jẹun ah, ìjọ ò ní ẹ bẹ̀rẹ̀ ó yẹ kó mọ̀ pé tó bá ti but sometimes to bá ti late to you, ó yẹ kó jẹun náà baby hmm? kó kúrò ní two ten kó bọ́ one a.m. I will still have to wait for you. Okay. All right. I appreciate that. Thank you. All right, love. Um, ṣé mo okay good punishment n pe mo pe lálẹ́ yìí mm-hmm. mi ni change I show me to my jẹ dinner yìí mm. one èmi máa tún Oh, you need ní jẹun fún rẹ. Mm. <coughs> o ṣe jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bóyá kó kúkú jẹ́ olùmọ̀ lọ ṣe cooking <laughs> yẹn ìyẹn kọ́. I don't mind. I'm mm. <laughs> darling one more thing so tá a ti jẹun okay mm-hmm. wàá wá bọ́ sí bedroom mm. wọ́n láwọn kan òjò wọn rí ní wọn òjò mm. yes ṣòrí màá wá fún ẹ tán màá nà ẹ bí Liverpool bó ṣe nà bákà <laughs> no mercy ní lálẹ́ yìí. are you serious? a ṣe jẹ́ pé ọgbà ẹ ló máa ń yàtọ̀ fún ọmọ náà. irọ́ mo ò ní sọ pé ó ti rẹ̀ mí ọlọ́run àwọn ọmọ òrí ṣe bẹ́ẹ̀. Ah, mo ní ṣe bẹ́ẹ̀ o ó <laughs> rẹ sálà but àwọn boys sálà wọ́n ṣanṣẹ́ o darling. Ó ṣe dẹ̀. Mo ní kí wọ́n I'm fine, ó ṣe àlejò fẹ́ ṣe mí ìtìtọ́. Ok, báwo ni? Manager nǹkan. Ó wà ok sọ fún wọn pé mo ní kán lọ síbi tí mo rán wọn kí wọn náà tẹ̀lé wọn lọ. ok ma. doctor. yeah. àmà kì í réwú lọ́sàn. <laughs> ó yà lẹ́nu bó ṣe rí mi. ṣé kò sí tí mo mi. anyway nice nice place. Thank you. You know, <laughs> lovely, lovely clothes and all that. Mm. Thank you. Well, mo kàn wọ́n pé tí Mohammed tó bá refuse láti lọ bókè kókè kúkú ṣíìdì kó wá bá Mohammed. <laughs> that's nice. Mm-hmm. so nǹkan tó gbé mi wá nìyẹn. Um, nire <clears throat> má jẹ́ kí n stress ẹ̀ jù thank um, gbogbo òwe tí mo ń pa gbogbo làkàkà mi and all that látọjọ́ ẹ̀ towards saying something she really understand that, or she like guess for professor. <laughs> oh my god doctor of course i know mo kì í ṣọmọdé náà obìnrin dẹ̀ ni mí. wow <laughs> wow that's fantastic so o túmọ̀ sí pé ebi tí n fẹ́ gbin ewúro sí ewúro ti lálẹ́ òun bẹ́ẹ̀ nìyẹn kí n má wulẹ̀ ṣe wàhálà wọn kí nǹkan má bómi sí kí n lè máa jẹ ewúro lọ nìyẹn. ẹ <laughs> kò sọ náà bẹ́ẹ̀ ẹ má get me wrong o ẹ dára lọmọkùnrin ẹ rẹwà ẹ ga ẹ dúdú you're handsome ẹ dẹ̀ ní ẹyin ojú tí wọ́n fi ń pe obìnrin bíi tèmi wáyé but ẹyin not for anything but torí pé ti marry mi lè fẹ́ ẹni tó ti marry then kò sí marriage ní agenda mi for now. now Ire if you agree pé mo ní gbogbo attributes tó ti dárúkọ tẹ́lẹ̀ yẹn i mean ó yẹ kán supersede pé mo ti marry i mean kò sí big deal nínú pé mo ti marry now i mean ayé ń ṣerú ẹ̀ <laughs> unfortunately for you o ní kò sí marriage lájẹ̀ndà yẹn sìn uh-huh. so ojú kájọ máa fi kíni ẹ̀ ṣeré kákùn òbí tó máa gbé wa dé now you know kò sí big deal marriage you know. ẹ wo mi ì lè fẹ́ yín àbí iṣẹ́ ìlẹ́lẹ́yàwó yín jáde torí tèmi ni no so mi ì lè fẹ́ married man. ó mi dúró dúró ṣé tí mo bá fìyàwó mi sílẹ̀ torí tẹ̀ ṣé o máa fẹ́ mi. <laughs> ẹ fọ́ ni ah, ah, ẹ máa fìyàwó yín sílẹ̀ torí tèmi ẹ̀yin ẹ lọ fílẹ̀ náà. ire okay is that a deal? Ah, deal right? <laughs> okay all right fine fine deal leave my wife get right? um anyway um mo ṣe débà mo ti rí àwọn àwọn aṣọ kan mẹ́rin tí mo like. I wouldn't mind to. Oh, oh, oh. Yeah, I want to Àwọn you. tẹ̀lé ra fúnyàwó yìí náà dẹ̀ wá. No, ìwọ ni màá ràn án yẹn. <laughs> Ìṣọ̀lá, Ìṣọ̀lá kí ló ṣe tó ń ṣe báyìí náà? Mi ò understand bó ṣe ń ṣe. Báwo mo ṣe ń ṣe? Àmọ́ ń ṣe bí wèrè àbí? Àbí báwo mo ṣe ń ṣe? Ṣé o mọ̀ pé o tún wá kí mi lẹ́ẹ̀kan mo sún ọ̀bẹ? Nǹkan tí mo tún àlá sọ fún ẹni pé mi ò dẹ̀ bínú ṣé o bó ṣe padà wá bá mi sìn o ṣẹ̀ jẹ́ kórìí mi yí o ṣẹ̀ bí mi nù ni. Ah, yes o ṣẹ̀ bí mi nù ni now. èmi náà rí pé òun bínú because mo ṣe wọlé lẹ́ǹkan mo wò pé ah, ah, owó ọkọ mi kọ́ lélẹ́yìn náà what's wrong with you. ọgbọ́n ọkọ ẹ̀kọ́ because orí ẹ ti yí orí ẹ ti dàrú ọpọlọ ẹ ó jábọ́ sílẹ̀ ó yí mọ́ yẹ̀pẹ̀ ó dẹ̀ gọ̀ iná fúláṣí fa kókó sí and you thought pọpọlọ tó ti yí mọ́ yẹ̀pẹ̀ wàá fi máa bá phd holder gbénulé adam awok that was what happened me. I know. I know it is you. your mother. I know it is the stupid you. And I could see that. Kí ló ń wá káàkiri? Òun to ti change. Tó ti mú ọkọ ẹ̀ tó ti tà mí. Tó ti tà mí. ti gba coins. Dání, Let me ti wọ̀ pé òkè èmi akúkú jù ẹ́ lẹ̀ lọ́fẹ̀ẹ́. Mi ò ní gba coins dání. Since you've been stupid enough to go out, o tẹ̀lé ọ̀rẹ́ ẹ jáde. Ẹ lọ ṣèvẹ́ǹtì, o fọkọ ẹ sílẹ̀ nule kò ń ṣe pé bóyá mo i mean ó kò déédéé pè mí lójijì pé òun fẹ́ ṣe surprise birthday party fọkọ òun mo dẹ̀ wọ́n pé kí n lọ ọ̀nà ẹ̀ i mean she's my friend you know her. of course i know her i know her ajiwa you are daft enough to feel i would love you to go out just like that and you went out o de wa n bọ̀ o rí pé o rí pé orí ẹ ti yí o rí pé o kàn o ti dumb ah, seriously because torí tẹ bá pé ni wàá mọ̀ yí pé ìdùnnú ọkọ ló yẹ kó jẹ́ priority ẹ̀ ó lọ dun ọkọ lọ́kọ nínú ó fi ọkọ tiẹ̀ sílẹ̀ nulẹ̀ ó kẹ́ ẹ̀ ó sọ pé okay my dear mo fẹ́ yọ tí tó pírẹ́tì pàtì ọ̀gẹ́ mi that was it ó dẹ̀ kí àbọ̀yá mu kàn pé òkè lọ ọkọ má lọ ṣé òun pọ̀ ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ yẹ́ ò ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nígbà tí mo ti fẹ́ o rántí May seventeenth two thousand and eighteen ó pé ah. ọdún ó pọ́dún kan àbọ̀ lẹ́nìí tó ṣe same thing fún mi bó ṣe jáde nìyẹn tó wọlé lálẹ́ mo rántí pé tònáì ló wọlé lálẹ́ ọjọ́ yẹn I was smart okunlẹ̀ mo dákẹ́ mo ṣe bí dídín rẹ̀ same thing September fourteenth ìyẹn mi ò lè gbàgbé because mo sùn lébi ni díẹ̀ ló kù mo fẹ́ ní ọ̀sán àmójúmọ́ ṣe oúnjẹ ebi ń pa mí o bọ́ sí kitchen o ṣe oúnjẹ yẹn jóná o wá rẹ́rìn bọ̀ bí ọ̀dẹ̀ láti kitchen like o tiẹ̀ ká sí anything o ká pọ̀ pé okay bọ̀bọ̀ ìfẹ́ jẹun then I have messed him up you have taken me for some non-entity and you have forgotten the fact that Here is a PhD holder as your husband, right? You've been doing all these things. Me, you complain, okay? But what that came on where be day. But enough is enough now. Shola, why are you saying all this? But, ah! will, will you stop calling me Shola? Kí ló ṣẹlẹ̀? Ó sọ mí lórúkọ ni. Kí kí I hit you, yes. Yes. He just hit, hit me. Yes, I did. I did. And this is just the beginning, okay? see listen ìtọ́wò lórí yẹn tó o bá fẹ́ continue the only thing tó lè ṣe is to go your separate way and let me go my way because now now mo kọ́ ọ pé báwo ni mo ṣe bára mi nínú relationship oh, oh. kò sí òkè kankan. Oh, okay okay okay okay accepted accepted i'm sorry baby i'm sorry. abẹ́lé ṣó ṣe rí ni abẹ́lé nǹkan ṣe àbí èyí ni. ìṣúná ló ṣe. no no no nothing nothing. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. mẹ́wàá yìí ọ̀rẹ́ àti kékeré pẹ̀lú gbogbo nǹkan tá a ti jọ ṣe pọ̀ ṣó mọye bridge tá a jọ cross ṣá ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé mò ń tọrọ nǹkan lọ́wọ́ nǹkan kan ṣoṣo mò ń tọrọ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ refuse láti fún mi. ẹ̀ẹ̀kan tó ń tẹ numọ́ yẹn náà mi ò lè fún ẹ. wò ó jẹ́ ká lọ sí bridge mi jà lọ cross ẹ̀ mi ò mind. bàtà ẹ̀ẹ̀kan tó ń tọrọ yẹn mi ò lè fún ẹ ká ní ọkọ mi ló tọrọ ń sìn mo lè fún ẹ ah, báwo ló ṣe máa sọ pé kí n gba kí n gba Yọ̀mádé padà no àmì ìnẹ́ tó ti mọ́ ọ lọ síbi òkun ẹ̀mí mi ẹ̀mí mi ló fẹ́ gbà náà because ìgbà tó bá dé pé obìnrin ò kíà láti máa ṣe nǹkan tó wọn ọkọ ẹ̀ mọ́nulé jẹ́ nǹkan tó wù ú nǹkan tó fipò right ló máa máa ṣe ó ti ń gbàbọ̀dẹ̀ fún mi everything tí mi ò fẹ́ ló ń line up láti máa ṣe fún mi uh, oh, eventually ṣé kárí mo lọ sínú kòtò ń sìn inú ẹ̀ máa dùn. bẹ́ẹ̀ wá jí ok agree ó ń ṣe nǹkan tó fẹ́ but ó yẹ kó o lè fún ọ̀rọ̀ yìí ní second thought nígbà tí àwọn yìí ń lọ ẹ ti lè pè ẹ lórí fóònù ó rò lánàá náà ó yẹ kó lè fún ọ ní respect tiwọn náà. wọ́n ní aya burúkú ṣe fẹ́ àna burúkú ni ò ṣe ní àna burúkú làwọn àna mi yẹn ṣé bó ṣe kán lájọ́ nìyẹn wọ́n bá mi sọ ọ̀rọ̀ rubbish lórí fóònù ṣé nǹkan tó yẹ kán wọ́n bá mi sọ nìyẹn amen tọmọ wọn bá dá bẹ́ẹ̀ kọ́ lọ fún fẹ́lómi and even ìwọ if you think they are as nice as you were campaigning then you go for them as your àna irú ọ̀rọ̀ ìdọ̀tí wo ni. ọba sọ you know i'm married i have my eh, wife. so èmi kàn sọ fún ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí solution náà la máa wá. ọ̀rẹ́ gbàgbé instant ah, still solution wo báwo ni ọ̀ràn àwọn ọmọ tó sọ pé o fẹ́ ṣàdmíṣàn fún tètè mú wa kán lè kán lè bá first batch wọlé o. ìwọ náà mọ̀ pé èèyàn ń ṣe iṣu ètò tí tó ń pa ìyẹn níta ń bá ẹ sọ ni kò gbọ́. wo gbàgbé gbàgbé yẹn ìyẹn ò ń ṣọ̀rọ̀ mọ́ jèrè. Eh? bíríbírí mi dé ó máa di nǹkan mímu mi lọ́wọ́ a lọ sí surprise birthday party a lọ sí surprise birthday party ó máa di nǹkan mi mọ́ mi lọ́wọ́ mi dé kò sí nǹkan tí mi ò tíì try kò sí ọ̀nà tí mi ò tíì try láti appeal sí eh why is this happening to me for crying out loud ṣe realize pé mo ti ń lo bí almost a week n bí bye bye nsìn ṣe bí ṣe bí marriage mi ṣe máa kọ̀ déédéé i mean collapse nìyẹn ni. Oh, no. mu òróró títí tí mi rí rò bó ṣe àfọkàn ara ẹ̀ balẹ̀ bó ṣe sọ fún mi náà bó ṣe wábàá náà mo ti pè fún wọn mo kàn pé wọn ni wọn gbàgbọ́ síbẹ̀ níta bá rí la máa bẹ̀ all the same ìwọ ni mo bá lẹ́jọ́ o má rò anything o uh-huh. ah, ọ̀rọ̀ ẹ̀ máa ní solution báwo ni ṣe máa ń ṣẹlẹ̀ ṣígbà tó bá ronú sí sí tí sickness bá dé tàbá bẹ̀wọ̀n tó bá padà sílé ṣé sickness ló fẹ́ lọ́ọ́ máa nọ́ọ̀sì lẹ́ni. padà sílé lu gbogbo ọwọ́ tí ó ń yọ yìí ó dẹ̀ lérò pé máa lè padà sínú ilé yẹn. ọ̀rẹ́ mi wàá padà sí lílé ọkọ ẹ̀ ni ah, ah, kò lè tó yẹn náà ṣé lórí ọ̀rọ̀ pé elovent elovent náà ló wá ọ̀ ọ̀ ọ̀ balẹ̀ má bẹ̀ tí ọba bá bínú sẹ́yìn àti ọba ní òun ò ṣe mọ́ kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe máa náà òun ṣe mọ́ ṣe bí lórí ọ̀rọ̀ ìbẹ́ẹ̀ tí olùjáde ò jáde náà ni. fáwọn ilé arrange àwọn white yẹn separate. no no irọ́ irọ́ irọ́ ibi tí èmi bá ti kí wọn pé ó dàárọ̀ mi ò tún kí wọn pé ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́ bygone is bygone ẹ gbàgbé ẹ̀ mo ti lóun lọ ó ti lóun tiẹ̀ nìyẹn ẹ nǹkan tó bá wù ní kẹ́ ṣe ẹ lọ fi lọ́kọ mi so so what's what's my business kí ni business tèmi pẹ̀lú yẹn ẹ gbàgbé ẹ jèrè ẹ gbàgbé ẹ màá kọ́ fún ọmọ yín létí o all right all right please bye. ah doctor ẹ̀yin àti ta nìyẹn because látìgbà tí mo ti mọ̀ yín mo mọ̀ pé ẹ kì í ṣe oníjọ̀gbọ̀n èèyàn kí ló dé kí ló ṣẹlẹ̀. madam kò yín o ń ṣe ìjọ̀gbọ̀n eh, mo sọ pé ó ti tún ó dẹ̀ ti um, nìyẹn issue tìyàwó mi tán sọ́ngbà yẹn. ó tán fún kí n kò yé mi. ó ti lọ. Um, ìwọ wọlé lọ. Yeah ta ló lọ. Uh-uh, ó ti gbàgbé ni that was the condition he gave me. <laughs> Doctor. You still don't understand. I don't. No, that's that's that was the deal. Deal? That was the deal. Ẹ ṣe kí ni? yín lọ. Nǹkan tó o lè fẹ́ mi. Are you for real? Of course yes. O ní tó tó mo bá léyàwó lémi wàá fẹ́ mi. Ah, ah, doctor, kí lè sọ yìí? Lọ́rọ̀ tèmi fi ń ṣeré lọ́jọ́ yẹn oyin let's take serious ah. kí lẹ mí. o ò lè fọ̀rọ̀ yẹn ṣeré náà o ò ah. understand olóòlè fẹ́ married man and the condition tó fún mi ni pé. èmi ń ṣeré ni mi ń ṣeré ni doctor báwo lè ṣe máa léyàwó yín lọ. o ṣe máa fi láàbù mi ṣeré are you kidding me or something. ah, ah. I love you. That was why now. Are you serious? I'm serious. Please, stop it. Lọ sí lómi náà, kò sí àkókò lómi náà. Àwọn ọ̀hún náà ló ń bá mi sọ lórí fóònù tí mo sọ pé no way. Because mo mú àbáyá omi tuntun. Ah, ah, ah, I'm not joking. mo mọ̀ pé lè ṣe because ẹni fẹ́ ìyàwó yín bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n ìyàwó nínú nínú class tẹ́ máa ní ìyàwó yín fine oh beautiful pẹ̀lú ọmọ. no fi gbogbo yẹn lẹ̀ ra fi gbogbo yẹn lẹ̀ náà. ẹ wá ṣé tèmi náà bá tiẹ̀ wá gbà fún yín wípé mo fẹ́ fẹ́ yín bẹ́ẹ̀ ṣe máa lé mi náà lọ nìyẹn. no mi ò ní wọn lọ. uncle i can't marry you sir in a month's time ma ṣe wedding. yeah. ire. yes. o ò lè ṣe wedding o. Uh-uh. o ò lè ṣe wedding náà. wọ́n ti dissolve marriage mi. ah. Mm má ṣe bẹ́ẹ̀ náà. ẹ ah, kúrò jàre kí ló ṣe yìí ẹ ẹ wẹ́wẹ́ fẹ́mi lẹ́ o mo lè fẹ́ yín o. ọ̀hún ṣe máa ṣe bọ́ọ̀lù fẹ́mi yín mo ni mo máa ń kí ni mo máa ń ṣe ń bọ́ọ̀lù kí n ti bẹ̀rẹ̀ náà. Ah, ìkànnì ìkànnìyà ni mi lè because aṣọ tá nà ìyálé ó bẹ lọ́jà fìyàwó tí bá fẹ́ tó bẹ ṣe máa lé náà jáde nìyẹn ẹ̀wọ̀n ẹni lèmi ṣe o. ẹ wo my advice to you is to go back to your wife please ẹ lọ gba ìyàwó yín padà please please. mo ṣe béèrè jọ náà àmì lè fẹ́ yín. Ah, èmi lè fẹ́ náà àmì lè fẹ́ ó gà jọ. please go back to your wife. kí ni kí ni kí ló ṣe bọ̀dá yìí kí ló máa bọ̀ yín ṣá. má ṣe bẹ́ẹ̀ no you don't you don't you don't understand má ṣe bẹ́ẹ̀ fún mi ah ah ah ah ah ah ah so ó tiẹ̀ ní reason tó fi ṣe a tó fi padúró itú yẹn tó pa sí Yọ̀mádé ah ibi náà ń wò ó mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò gbọ́ wọn ni àṣegíṣẹ́ ọ̀rẹ́ mi ni mọ́ ni. mi ò má tún padà lọ sórí gbogbo ibi tó ń padà lọ iná ọ ah, ọ̀rẹ́ má lọ sórí ẹ̀ eh, bígbà tá a ní ká jẹ kúrúkú tán láwo tó tún gbọ́n owó ẹ̀ sí ni you understand mi ò. Oh ó ní reason kò ń ṣojú lásán seriously mi ò mọ nǹkan tó come over mi gbà yẹn because I took some hasty decisions that I know I would live to regret but the only thing tó kù náà ni pé okay bó lè ṣe bá mi amend àwọn tó ṣe amend ń bẹ you understand ó yẹ kí wọn náà mọ̀ pé kò ń ṣe mí náà ṣójọ mi ṣójọ ṣójọ mo jẹ mo jọ the real me mo ṣe ń wù à ń gbà yẹn àmì ọmọ yẹn ò ṣe mí kò ṣe nǹkan fún mi náà you know i'm really so sorry jọ ń ṣe ni kò dáṣọ bò mí má tún tú mi sí òun níta gbangba wọn lẹ́nu tó máa wọ èèyàn téèyàn bá kú èèyàn kì í fara pamọ́ fún ó ní mo ṣe jẹ́wọ́ fún ẹ sódà kó mọ bó ṣe máa gbà mí sílẹ̀ you understand i know the family respects you wọ́n súnmọ́ ẹ wọ́n fọ̀rọ̀ lọ ẹ wọ́n ń ṣe gbogbo ẹ̀ so you know stance yẹn ni mo fẹ́ kó bá mi lò bá mi wọlé sẹ́bí yẹn lára kò jẹ́ kó mọ̀ pé mo sì love ọmọ wọn mo fẹ́ gba ìyàwó mi padà jọ torí Ọlọ́run everything tó bá lè ṣe kó o dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tí mò ń sọ ńgbà tí mò ń tí mò ń bú àwọn ńlọ mi yẹn òṣì ni òṣì ló bá dé o òṣì ló bá dé. wo wo ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ jù mo tiẹ̀ inú mi tiẹ̀ dùn pé now o realize pé family ìyàwó ẹ wọ́n respect mi wọ́n ń gbọ́rọ̀ sí mi lẹ́nu bẹ́ẹ̀ wà jí bẹ́ẹ̀ wà jí o bẹ̀rù Ọlọ́run so <laughs> now ìwọ lè rán mi sí fámìlì yẹn kí n lọ bá ẹ bẹ̀bẹ̀ fámìlì tó rán mi sí ẹ tí wọ́n sọ pé ara ìyàwó ẹ ò yá kó o tiẹ̀ yọjú lásán báyìí kó o wá wo ọmọbìnrin yìí tó o fà á ké kọ́rí tó lóò lè lọ now you are sending me to them. má tún ká ẹ̀wú àkàsẹ́yìn ọ̀rọ̀ yìí ti kọjá má ṣe báyìí fún mi náà a ní kò ń ṣojú lásán kò ń ṣe mí n tó mọ́ máa tẹnu mọ́ nìyẹn pé kò ń ṣòun kò ń ṣojú lásán fábọ ọmọ yẹn gbé nǹkan fún mi jẹ bóyá lóògùn fún mi mi ò lè ọlọ́run kò ń ṣe mi jọ wọ́n má tún padà sórí ìyẹn jọ i want my wife back jọ torí ọlọ́run. má dọ̀ má dọ̀ balẹ̀ fún mi má dọ̀ balẹ̀ má yanjú ẹ̀ má dọ̀ balẹ̀ má anyway má wo nǹkan tí mo lè ṣe sí i torí a gbọ́dọ̀ fi ẹ́ sílẹ̀ nínú situation tó wà yìí torí tí nǹkan bá ṣe ẹ́ náà àwa náà ni wọ́n á bú a gbọ́dọ̀ fi ẹ́ lẹ̀. i love my wife you know orí mi orí mi dàrú báyìí. Ah tẹ́tí pé àjẹsà. Ah, àwọn ọmọ tí ń pè látàárọ̀ iye o mo ti mọ̀ pé wọ́n pọ̀ mi mọ̀ nǹkan tó dé wọ́n tẹ̀ gbá gomi gan mọ́ bá ah. hmm? kọ́lọ́n kó ṣàánú. Ah. Eh? Hmm. Hmm. àbúrò ọ̀rọ̀ ló ṣe. kí ló ṣẹlẹ̀ kí lẹ wá ṣe kí lẹ tún wá wá ṣọ́kùnrin lẹ́yìn hmm. ìdọ̀bá lòun ṣe wà ìdọ̀bá lòun ṣe wà rárárárá ẹ kẹ kọkùnrin ọmọ ní làákàyè tó ṣe lè tolé ẹ tó ṣe lè sẹ́tù nǹkan kí gbogbo ẹ sẹ́tù àmì kébìlì ẹ wá ṣe ń bọ̀ nsìn. Eh, eh, madam madam a ti jọ agree pé a fẹ́ sẹ́tù ọ̀rọ̀ yìí ni and tẹ bá rí lè nífẹ̀ẹ́ yọ̀mádé kó yẹ kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí a peace là ń fẹ́ ọkọ ẹ ló ti dé yìí tó lóun ti rẹ́dì fún peace pé kóun rí ìyàwó òun ẹ nígbà tí máa faraya bẹ́ẹ̀ yẹn náà. ọ̀rẹ́ jẹ́ kàn sọ tinú wa. tó bá lọ ń kí pọ̀rọ̀ sínú fún mi inú mi ò ní dùn orò lánà. ẹ ìyàwó ilé wa rí àbí ọmọ ọmọ lọ rí ìyàwó wọn kan lọ rí ìyàwó. ẹ ṣe mà ẹ ṣe gan ẹ kíra yín ó ti dá àní ẹ yín. ẹ kíra yín ó yá wọlé. Ah! Hey. Hey. Hey. kí ló ṣe ìrọ̀lẹ́? Yomade. mo dáràn mo dáràn mo ti dáràn dani dani dani dani dani dani ah ah kí ló ṣe ah ẹ gbà mí kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ìyàwó mi kí ló ṣe é sí. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ kó sì lọ ẹ wo àmọ̀ràn mi fún yín ni èmi ò ṣojú ẹkún yín ẹ rí gbogbo ẹkún yẹn ẹ kó sápò yín kẹ tọ́jú ẹ kẹ ẹ sì torí ẹ ṣì máa sun nǹkan tó ń jẹ̀yà láyé ẹkún àyíká ní ìjà ẹ dájú ẹni tó bá ti rójú to tó yọ kó gba kókó bá ti wọ pé ká ní àti ẹ̀gbọ́n táwọn wọ́n yọjú lẹ́kọ̀ọ̀kan ṣe bẹ́ẹ̀ yìí lọ kọ kí ni nǹkan tí ó bá ṣe fún yín ẹ̀ẹ́kọ́ kò rí wọ́n lórí kó bá ti jẹ́ ìròyìn náà lóró ló fi fakú sí lára báyìí wọ́n dẹ̀ tún pé ìgbéyàwó yìí sì kẹ́ ẹ̀ yọjú kárí ìka òṣì ọlọ́wọ́ àbí yín. ọmọdé jù mọ́jú mọ́jú dálẹ́jọ́ jọ jọ jọ jí jọ mo ṣe ṣe ní jọ. mẹ́wàá yìí. jọba ní jọba ní. ó ti yà wá fúgbà tó bìrì yẹn. ẹ ẹ. bó ah, bá ah, ah, ti ṣàṣìṣe bó bá ti ṣàṣìṣe yọba dé. ìka lọmọ eré yìí o ìkà ni o ìkà ńlá ayé òun ọ̀run lọmọbìnrin yẹn mi ò rí wa aládùn òbí tẹ̀rẹ̀ látọjọ́ tí mo ti délé ayé eléyìí promise to promise pé ó máa fẹ́ mi ó kọ̀ kó fẹ́ mi ìyàwó ta tó fẹ́ ó tún ó tún ṣọ̀nà bọ́mọbìnrin yẹn ṣe kú ìkà ni o ìkà ni o ọmọ yẹn dá mi lóró ó jẹ́ n pàdánù ọ̀nà méjì ni ah! o. títí mo ń bá ọsọ kọ yìí ṣebí ìkà tí wọ́n rí mu kékeré lélẹ̀ eléyìí kọ́ ni mo sọ. ó tún ọ̀rọ̀ tá à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ promotion mi. Ah, ah, ọjà náà. tí mo ní mo fẹ́ di dean faculty mi mo rántí rántí dáadáa ọlọ́run á fún wa ṣe tán. a ti ń ṣe tí mo láwa àwòrò ṣàṣà méje. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀yìn àwòrò ṣàṣà méje lẹ́jọ́ máa ṣe. oṣù tí ń bọ̀ yìí làbá parí ẹ̀. Ah, ẹ má jẹ́ kí eléyìí tó wà lẹ́ẹ̀dì ilé ẹ o ẹ má bá ti yín lọ sa ẹ má bá ti yín lọ. kò sí àwòrò ṣàṣà kan bìkan ìyàwó ẹ tó kù yìí ìlà àwòrò ṣàṣà èmi àti ẹ làjọ ń ṣiṣẹ́ yìí a sì gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run kan òun ò gbọ́dọ̀ sọ èmi náà ò sì gbọ́dọ̀ sọ àfipá tá a bá parí ètùtù yìí kí ló ti pè. Yọ̀mádé ni àwòrò ṣàṣà tẹjọ ń ṣe nǹkan lórí promotion mi. ọtí jana. ẹ jọ ìsìn tó ti wá kún kọ́. nígbà tí queen sí ètùtù ti parí ah, no ah, bàbá wọn ń fọ́rí lẹ́yìn olórí náà ọba àlẹ́ ṣe ní ẹ ṣe jẹ́ kí n mọ̀ pé èyí àti ìyàwó mi lè ṣe nǹkan pọ̀ ẹ bá jẹ́ kí n mọ̀ náà owó èyí ń tẹ ọkọ lọ́rọ̀ torí pé kíní kan ti bàjẹ́ òjẹ́ báyìí apá ẹ̀ ti gùn ju tán lọ kó tó tó ọrún wọn á lé ẹkú lẹ́nu sẹ àti jẹ àti mú rẹ yóò wá di sòrò ṣe níbi kíkà lọ wá ibi pẹtẹ lọ bára rẹ. àwọn ẹjọ ẹ má ẹ má ẹ má ṣe báyìí dẹ́n sọ dẹ́n sọ ẹ ń sọ ọba inú dẹ̀ ń dùn. èmi kọ́. àbí káyémi lè dà ní mo bá sọ́dọ̀ yìí ṣé mo ní kẹ́ bá mi bàjẹ́ ni. n bàjẹ́. Ah, ẹ ti bàjẹ́ náà. ètùtù ò ṣeé ṣe mọ́ báyìí. Ah, ah. Ah, ètò ṣẹṣẹ máa. ooo oh, kí ni gbogbo eléyìí Ọlọ́run kí ni mo kí ni mo rádaràdà wo ni mo ń bá káàkiri kí lè lè sìn wọ́n ìtẹ̀sẹ̀ lè rí gbogbo kíní as vision kẹ́ ẹ̀ wọnú kíní wọ́n ìtaṣọ tẹ́ tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ sọ fún mi so that màá lè mọ̀ pé mi ò ní ṣe. sẹ́mi náà sì mọ̀ pé yọ̀mádé ó kú. oh god. kẹ́kọ̀ọ́ tó ti wá ń rẹ́ mi lójú ni wípé ìwọ tí mo ti rò pé tó bá ti débi gíga ọmọ àbọ̀ mi ọmọ àtọ́ mi èmi náà ti bọ́ sáyé sẹ́mi màá tún máa padà wá fún ọ lóúnjẹ báyìí. ọlọ́run ní jẹ́ kẹ́ fún mi lóúnjẹ ẹ wo ẹ̀yin lẹ máa ń sọ pé olùgbò òun wà bíbà yẹn ẹ má tún sọ pé ẹ lè fún mi lówó oúnjẹ o èmi náà ni màá máa fún yín o tí èmi ni màá máa fún yín o. torí bí o ṣe burú tó ni. báwo ló ṣe máa burú tó náà. àwọn ah. ah, kí ni mo gbélé bá ọ lọ. ẹ wo ibi lórúkọ ọmọ yìí o ah. ibi ni kò ń ṣeré o. bàbá jáde ẹ bá dàbí lógun nù máa fọ lẹ́yìn pátápátá ni. ẹ̀yin nìkan kọ́ la fọ pátápátá ni mi ò mind Baba. mi ò ṣe kárí mi ò mind kí n ṣe lè láyé mi tẹ bá ṣe tán tẹ bá ti yanjú tiẹ̀ tán ẹ wá dá mi padà sí post mi o mo ti fọ́n mo máa ń fọ́n ní school gan o. olúwa bá owó lọ́wọ́ yìí akọ àbíró àbí abo àbíyí thank you so much my darling. I love you. Love me. Yeah. I love you. I love you. I love you. I love you. <laughs> Thank you, my baby. <laughs> Eriwo dìde! Ẹlẹ́yẹ o! Dúdú lẹ̀yẹ̀wò ẹyẹ! Pupa mi lè jọjọ lẹ́yìn àwọn èèyàn bí òṣòro mọ̀fíà olóró lejò nínú gbọ́ gbé síbi. tọ́rọ́tọ́rọ́ lejò ń rìn gbẹ́bùtú yẹ kẹ́ o ọ̀rọ̀ jìgẹ̀jìgẹ̀ lọ́gùn ọkọ̀ mọ̀nàmọ̀nà lẹ́yìn òṣìkà àgbà tí ọ̀gá jùgò tí lẹ́nugun wọlé àìdára ká má kù síbi kan àkíngọ̀gọ̀gọ̀gọ̀ ká má lọ́gbọ́ kanú o ire o èmi mo pè ọ́ àkọ́pẹ̀rẹ̀ rẹ o torí apárí orógbó àjàfọ́rógbó orí rẹ ò jà fún ọ apárí obì àjàfún obì orí rẹ ò jà fún ọ ire mi dé o iná roro ní sàwójú alẹ́ oorun yànnàyànnà ní sàwójú ọ̀sán ìka nkàrà kàkà ní sàwó yèyí olókun ojú ìka nkàrà kàkà kiri bi ire mi dé ojú rẹ ti rí bí báyìí àlẹ́ lù burúkú kó jálù ọ àjálù burúkú kó jálù ọ kó máa bá bàtìbàtì káàkiri ayé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó yá èso ni. yá yá yá ah! Ah! ojú mi máa fẹ́ máa fẹ́ yá yá yá yá. mi ò kò sí nǹkan kan lẹ́yìn ni mo fẹ́ sí. ojú ń tẹ̀mí o ó tẹ̀mí ó tẹ̀mí yá yá. ẹ pè é sí sá. yúrò akérèjẹ yé. ok good. Yeah a lè rówó jà. ire ìtọ̀ sóńtọ̀ lè ní. damn see who breastfed me now. òǹtọ̀ lè ní. gbogbo the bed now. gbogbo bed sheet mi. ṣe kí ló bá lè ṣeré mi lọ sí fine man like me bọ̀ mo mójú lọ sọ́jà kí n tó gbálẹ̀ fún mi. ẹ kú ìjòkó ìyàwó mi ó eh, ní kòtòkòtò wọ́n mẹni tó fàn láti wòye ẹ. ẹ o. Ah, báwo ni ìyàwó mi kú ìjòkó ìfà àtinú mi dùn gan láti rí ẹ Ọlọ́run mo ti ń wí ìjáde rí ẹ tipẹ́tipẹ́ inú mi wá dùn pé ni ló jẹ́. <laughs> èmi kò ti wá eager láti rí ẹ. ẹ̀yà <laughs> ó ṣe gan ni ẹ fáìn gan ẹ fáìn gan tó ti tìwò irẹ́ ni tó fáìn dídé lẹ́wọ̀n nǹkan tó gbé kaná jàre ní ìsọkúsọ ń lé irẹ́ ni tó fáìn wérewère mọ́dàlú jàre mọ́dàlú ẹ wò oúnjẹ ti fẹ́ jiná ẹ máa wò rè very soon ẹ máa jẹun ẹ máa lọ ṣáwà kí ẹ fáìn gan kó wá mú yín lọ síbi tí ẹ máa sùn àìrígbó ń bẹ so mo wá rí i pé eré gbogbo ó di àárọ̀ ọ̀la gbogbo nǹkan tá a bá fẹ́ sọ tó rọ̀rọ̀ pọ̀ ẹ̀yin dẹ̀ lè ti falẹ̀ wọlé yìí. lọ síbi kan ni ẹ má bínú. Ah, kò sí problem. ẹ wo ẹ má wọ kò sí wàhálà àwa náà wà nílé fún yín èmi tí ẹ fẹ́ mọ̀ pa jíde dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹ ní parọ́ fún mi gbogbo irọ́ tó ti pa pátápátá ni mo fẹ́ mọ̀ ìṣe tó bá dọ̀la a máa sọ. Ah, in fact ṣé wàá rí o a ní ti irọ́ tó ti pa fún ẹ ní oh, tó bá ti dàárọ̀ ọ̀la gbogbo ẹ̀ ní máa tún yẹbẹyẹbẹ àṣírí ẹ̀ máa tún lójú ẹ̀. <laughs> ṣé jàre ẹ wo jẹ́ kí n lọ wo oníwèrèwèrè tó gbọ̀n lọ kíchìn yẹn ó lè má ṣe pápá bẹ́ẹ̀ jẹ́ lọ́ba ṣe pápá kéèjé kó lè sùn ṣé jàre ṣe sísá mi kàn parọ́ fún ẹ bọ́ yín lọ ẹni ìṣòro kan máa ń fi mí gbọ́dọ̀ dáhùn lé àwọn máa sòótọ́ fún ẹ òun kò pọ̀ síbi. Ah omi pé wọn lè support me. blood blood sister mi. jọ̀wọ́ gbẹ́nu lọ. blood is thicker than water wọn ò support wọn ní sọ anything fún ẹ. mo ti gbọ́ ṣebí obìnrin lèmi àti wọn jẹ́ kó dọ̀là náà. ok jẹ́ kó jí padà nù. àrí wọn ní sọ anything fún ẹ sister mi. kò ṣẹlẹ̀ rí mo tiẹ̀ rí rí kó ṣe rí. nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé látìgbà tí ìwà àtìyàwó ẹ̀ thirteen date títí títí dìgbà tẹ̀ fi marry òkùn tán lérí. àti mi bá ti mi ṣòwò kékeré tó bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sọ fún yín kò ṣẹlẹ̀ rẹ̀ kò ṣe rí serious. jíde òkú kì í farapamọ́ fẹ́ni tó máa sìn jẹ́wọ́ fún mi sọ bó ṣe ń ṣẹlẹ̀ fún mi kí n lè mọ ibi tẹ́mi náà máa gbẹ́sẹ̀ sí. àti mi má pààrọ̀ fún mi ó ti ṣẹlẹ̀ rí. ẹ ó ti tán lérí. that was there kó tó tó wá ṣẹlẹ̀ ń bíbá ilé mi yà mí lẹ́nu. ó nìyẹn o ìwọ náà wò tó bá jẹ́ pọ́ndọ̀ mi kọlẹ̀ wà nǹkan tó yẹ pé ta ló lọ tó ti ṣe irú nǹkan báyìí ó mọ̀ pé kò ṣe ìtìjú títí ẹnìkan ìtìjú ẹ̀yin méjèèjì ni hmm. àmọ́ o tó bá kọjú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá wà kú wọ nìkan kò tẹ̀rọ ara ẹ pa. àǹtí mi màá mọ̀ kọ́ tó máa ṣe lórí ẹ̀. bẹ́tà ó bẹ́tà ẹ jẹ́ n ti lọ bá wà ní mọ́tò gbogbo màá rí ìsọ̀rọ̀ dáadáa. no problem. ẹ ṣe gbọ́. o ṣe bá mi kí. ọ wá gbọ́. máa bọ̀ domino. Oh ah, God! Jide. Jide, orí kí n máa lọ́ lọ mi pé wò ó fẹ́ mi mọ́. Ah, God! Ah, God! God! Pẹ̀lú gbogbo ìnáwó tá a ná pẹ̀lú gbogbo wedding tá ṣe. ó mà ga o pẹ̀lẹ́ o olówó gbó tó ń ṣílẹ̀kùn fọlé. kò ní ra bí afẹnu tó fi sọ̀rọ̀ yẹn ìwọ olè alátẹnujẹ aláìmoore bẹ́ẹ̀ ni nínú owó tó ń ṣe olówó gbó tó ń ṣílẹ̀kùn fọlé ní pọ̀rí ìyá aláìyá ẹ̀ tí wàá bá mi ń bí tó ní pẹ́pẹ́ sẹ́ o wọ́n ti fẹ́ lé ìyá ẹ̀ kúrò lé o ìwọ bí gẹ̀ o olówó tó fẹ́ fi gbalé fún ìyá ẹ̀ o ìyá ẹ̀ máa kú o ìyá ẹ̀ máa rùn o ìyá ẹ̀ máa ṣe gbá o nínú owó gbó yẹn ni mo ti fún olè abarawo jíjẹ aláìní tìjú yìí tí mo rí ẹ lọ́wọ́ pé kó má bàa dẹrù yẹ́ ẹ síta mo dẹ̀ mọ̀ pé dájúdájú fún nǹkan tó ṣe yìí ó rìn máa dẹrù yẹ́ ẹ síta gbẹ̀yìn ni nígbà tẹ́ ẹ bá rówó lé san mọ́ bẹ́ẹ̀ ni o lè. irú èmi gbé kí ló ṣe ẹ. irú èmi dé jọ sọ fún mi kí ni mo gbé kí ló jù sí mi mi ò understand ní ọ̀rọ̀ kékeré tí mo ra sọ́ọ̀sì ló bẹ̀rẹ̀ sí ní wọ́n mi sílẹ̀ rẹ̀ mi dé torí pé mo ní ìdìrànlọ́wọ́ ẹ mo wá bá ẹ ó dẹ̀ ṣe fún mi torí pé mo kúkú sí ọ̀rọ̀ for now tí mi ti da owó yẹn padà ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi báyìí ló ń dárúkọ yá mi kan ló rán mi sílé báyìí ilé mi jí lẹ́nu ẹ sí mi. ìwọ kọ́kọ́ ló kọ́kọ́ bú mi ìwọ ló fà á bẹ́ẹ̀ ni ṣé ìwọ ò mọ̀ pé olówó ogbó ni mí kó tó gbí kó ẹsẹ̀ òṣì méjèèjì lera wọn tó wá bá mi bí tó wá gbowó lọ́wọ́ mi ṣé ìwọ ò mọ̀ yí pé bísíǹsì nìkan náà làjọ ń ṣe báwo ló ṣe fẹ́ lọ́wọ́ léyà ẹ̀sán nígbà tó yẹ pé wo tó yẹ kó èrè tó yẹ kó kó jọ kó fi ṣe nǹkan gidi o ti fi ra wíìgì o ti fi ra bùbá àṣọrọ́ o èrè orí bísíǹsì tèmi ni mo fi kọ́lé ni mo fi ṣe nǹkan gidi fáwọn òbí mi bẹ́ẹ̀ ni kò sí wàhálà sórí ṣógun ọ̀rọ̀ tó sọ yìí mi ò lẹ́jọ́ bẹ̀rù o mi ní kòkó báyìí ti bẹ̀bẹ̀ sọ ju wípé màá jẹ́ kó yẹ wípé o ò ní sọ mi mọ́ o ti ṣí ọ̀rọ̀ sọ ọdún ọ̀rọ̀ máa ń gbọ́ and gbẹ́mi láti ẹni lọ ọ̀rẹ́ mi àti ẹ o ti tán. kí ni ta ló ń ba ìṣòro rẹ tẹ́lẹ̀. jọ́sí ló jẹ́ ní bábá gbégbé wọn kò sí kankan tó lè ṣe mí jọ bíbélì mi ni mo gbójúlé òfin mọ́sẹ̀ ni mo tẹ̀lé kò sí kankan tó lè ṣe mí onírànù olè atọ́wọ́ jẹ́. gbogbo ẹ náà ni ọlọ́run ẹ ra sàn. àìrọ rárá kò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ń ṣe bẹ́ẹ̀ sẹ́ mò ń wá mò ń wá bí n ṣe máa bẹ̀ náà mi ò rí ká ní mo rí màá ti wá mi mo ti change address ibi tó ń gbé yẹn ni. ọ̀nkú ọ̀nkú ẹ̀jọ̀ ṣe ló ti explain everything fún mi sá ṣe rí gbogbo ẹ ẹmọ ọmọdé ò ní mo rí jẹ kó má ra lọ́wọ́ gbogbo ètò ṣe yẹn ẹ bá mi fi ya Ọlọ́run ẹ mọ àmọ ọkọ tọlọ́run fi. ta lọmọdé tó ń gbé ohun sá. Ah, èmi lọmọdé tí mo jorí tó rà mí lọ́wọ́. no no no ah, ẹ jọ ẹ jọ bínú ó ti explain everything. kò ṣe mí èmi ni mo ṣe ẹ. ṣiṣẹ́ báwo. Ah, ọlọ́run èmi ni mo ṣe ẹ. òye ni wọn. ẹ̀yin lẹ ṣe bí tí báwo. E, èmi èmi ni mo ṣe ẹ èmi ni mo ṣe in fact mo ti ń wá bí n tiẹ̀ ṣe máa yọjú sí kí n bẹ̀ látọjọ́ ẹ̀ in fact mo ti try láti délé tó ń gbé tẹ́lẹ̀ torí pé mi ò bá ní ká ní bóyá mo lè gẹ́tẹ̀ má ti wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn lè jẹ́ ṣùgbọ́n máa explain gbogbo ẹ̀ èmi ni mo ṣe. ọlọ́run jọ̀ọ́ má bínú sí thank you sir yes sir Thank you. ṣe so all right ire má bínú ṣogbọ́jọ ìdẹ̀mọ̀ mi mọ̀ bóyá bóyá bàbá yẹn ṣì lè rí solution ẹ má wọrí sir bọ̀ mi ò ń dọ́dọ̀ wọn mọ́ ṣá ok sir eh, ẹ bàbá láwo yẹn ni sir all right sir all right Iri, o ṣé o. ibẹ̀ ń gbé ìgbẹ̀yìn tẹ̀ tẹ̀ kí n tó tẹ̀ ọ̀sán pé wọ́n lẹ́nu sáwọ́ ojú omi rà lẹ́bẹ̀lẹ̀ mi sáwọ́ ọ̀jẹ́ òròjú adífá fún olókun òkòtó adífá fún olókun òkòtó ọjọ́ tó mi òkun òsè bùbọ́jú adífá fún olókun òkòtó ọjọ́ tó òkun òsè yìí kí ń dé tó o béèrè sí kó tó di pé o dáwọ́lé. mo gba àwọn arúmọlẹ̀ léèrè bí babaláwo méjì bá ríra wọn wọn á ṣe irun pa goríjì goríjì bí babaláwo méjì bá ríra wọn wọn á ṣe ìrùkẹ̀rẹ̀ túrú yẹyẹ túrú yẹyẹ adébáfún kò tù mí kò rọ̀ mí tí ṣàwo lóògùn ṣẹ̀ṣẹ̀ awo sànú mi. ẹ jọ ṣé kèmí bọ́ síta náà. mo lọ ń lọ ìbẹ́ ẹjọ́ wà ní ẹ ń ti ń di tí babaláwo méjì bá ríra wọn èmi ò dẹ́ ń ṣe babaláwo i'm a lecturer. farabalẹ̀ awo kò kan lọ́rùn ọpẹ o ẹ ti fi gọgọ fa tí ọwọ yín ò tó ó sì ti jálù yín lórí o ojú yóò lè là o ojú yóò lè là mọ́ àfi kẹ́ fi lẹ̀ wa wà si kó sì máa lọ bẹ́ẹ̀ ọ parí nu. ẹ sá gbogbo kíní gbá gbé sí wọn lójú tẹ́ ń yẹn kò lè jẹ kójú yẹn là ní táwọn bá dọdọ yín ojú àwọn sọ. ẹ ò lọ sọ tẹ́mi bẹ̀rẹ̀ sí kí tó di fún ọmọ dáwọ́lé mo sì ti pé ìwúwo ń bẹ́ẹ̀ mẹ́ ire mi dé ọwọ́ mi rèé o n ò sí ń bẹ́ o n ò sọ́wọ́ mi ń bí kò sọ́wọ́ mi ń bí àbòsí o n dákun o mo foríjì mi o wọ́n gbé wá sọ́dọ̀ mi ni n ò sì. sọ èyí náà bẹ̀rù rẹ̀. ah n wá ní bẹ̀rù rẹ̀ ẹ́ èmi rẹ̀. ṣé ṣé máa fi wọ́n sọ́dọ̀ yín ní báyìí. ọ̀dọ̀ mi bí o fi wọ́n sọ́dọ̀ mi wò ó jẹ́ n sọ fún ọ ẹ má tún pàǹlọ́ọ̀bì kankan mọ́ o tó jẹ́ bá tún gbé gba bòmí lọ ohun tí ó ṣẹlẹ̀ yóò burú ju èyí tí mẹ́lẹ̀ yìí lọ ah. wà gbọ́ kọ́ máa rẹ̀rẹ̀ lẹ́rú o kọ́ máa rẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ máa fàtì lọ́wọ́ tó o bá ti ya amúdélé ya dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó wò rí kásá o. awo awo òun ló lẹ́rù gangan òun ló ní. ẹrù ẹrù wo ni mo ní. wọ́n kọ́ lọ lẹ́rù ni. èmi kọ́ ni mo lẹ́rù o ẹ wo tí o bá ń ṣe ipò tẹwà tí ò jẹ́ kéèyàn mọ̀ nǹkan tí èèyàn máa sọ ẹ̀yin lẹ lẹ́rù tó rẹ́yìn ẹ̀yin lẹ kó bá mi. ah bí iṣẹ́ ti ní láti wò bóyá danger máa wà ní nǹkan tá fẹ́ dáwọ́lé ká tó dáwọ́lé náà. mẹ́wàá yìí sọ̀rọ̀ ibi tó bá ń dé. ibi tẹ́yìn gbé dé lélẹ̀ mi ò tí kí ni mo mọ̀ tó máa ṣẹlẹ̀ níbi iṣẹ́ tí mo wà. ẹgbẹ́ ẹ̀rù yẹn máa lọ. èmi ò tí ì lọ ilé mo fẹ́ bá yín ṣeré dìrọ̀lẹ́ o. eré kí ló fẹ́ bá mi ṣe wọn lọ́kún ayò wọn lọ́kún ayò tó fi ṣeré ẹ máa wá lọ lé Ah, ah, báwo ni àgùdébọ́lá. ra òkè. báwo ni. àmọ́ ọkẹ́ sá àgbẹ̀ fẹ́ràn sá. ọtí kí ló ń ṣẹlẹ̀ a ah, mo ti pe iremi dé títí títí kò gbé fóònù kí ló ń ṣẹlẹ̀. ẹ wo o ó dábàá yìí wáyé o láti àárọ̀ tó ti dé tó ti wọnú ilé ìlọ wọn ò jáde rárá akọlẹ̀kùn títí wọn ṣe fún mi. tó wá di ìrọ̀lẹ́ àná wọn àyẹ̀tò wọlé tó jáde ìpín tẹ wò wọn yọ jújú nílò mọ́fà kan sunkún wọn mu ti. ó ń sunkún mu ti bẹ́ẹ̀ ni kí ló lè máa ṣẹlẹ̀ wọn á sunkún mu ti. èmi Démọ́lá ni Démọ́lá èmi Démọ́lá ni. Ah. dìde sílẹ̀kùn náà. Rẹ̀mídé kí ló wíwílẹ̀ ah. Rẹ̀mídé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. tó báyìí ẹ wà mọ tí yóò tó tẹ́lẹ̀. ìrọ̀mọ́ ìfẹ́ ọkọ mi ni ẹ má bà dùn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi báwo ni ká sọ ẹjọ́ mẹ́ta sister. ẹ eh, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. jọ torí ọgbọ́n má bínú sí mi jọ. kí ló ṣẹlẹ̀. ẹ wo bí tẹ bá lè jùmọ̀ wá jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kódà tẹ bá fa jálé wa bọ́ síta ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí pé òun fúnra ẹ náà sọ fún mi ohun tó ń ṣe ó pọ̀ jù in fact mi náà wá tí èèyàn ṣe máa wà tó ní máa caution eh, ara ètò ẹ̀pẹ́ kan máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó tó yẹn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù so kò sí bó ṣe lè ń korí náà ẹ má bínú ẹ má dáríjì náà ni ẹ jọ. ìjọ torí Ọlọ́run rẹ mi ojú ò ní tí ẹ jọ torí Ọlọ́run. ẹ wo ẹjọ ń kú fẹkàn tẹ́lẹ̀ mi ò bínú sí i ṣó yẹ yín ẹ má bẹ̀ mí ẹjọ bó ṣe fún mi tó ń jọ yẹn Ọlọ́run bá ní mo fà yín mi ò ṣe anything sí i. àfi kẹjọ ẹ dáríjì ẹ dáríjì ìwọ náà kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. nínú nínú ẹ má yẹ kúkú ah mi ìlànà tẹ́ ń ṣe èèyàn kú nǹkan tí ò ń ṣe tèmi ẹ má dé mi lórí o ṣé nígbà tí ẹ dé mo pọn yín lé ẹjọ yín náà pọn yín lé ṣẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ní mo ti dáríjì kó ṣẹ mí mo ti fi sílẹ̀ mo ti fà lọ́lọ́run lọ́wọ́. ẹ wò bí ìṣẹ́rọ́ lọ́run tẹ fà lọ́wọ́ yẹn gangan gangan òun ni màá fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí bàbá bẹ̀ tẹ withdraw ẹ̀ lọ́wọ́ lọ́run because látìgbà tó ti bú yín tẹ́yìn ti fà lọ́lọ́run lọ́wọ́ yẹn lòun náà ti bẹ̀rẹ̀ sí ní rí pa ohun tó ń ṣe yẹn bó ṣe wà yìí tẹ bá mọ ohun tó ń go through <laughs> mo má bẹ̀ mí jọ ẹ wọ ọkọ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ wọ ọkọ ẹ̀yin gan mo bá lọ́rọ̀ please as you can see ìgbà tẹ́ dé mo ti ń jáde ẹ rí mi ṣòye yín but now mo sọ pé mi mọ anything àmọ́ ìtẹ́ ń sọ pé kí n bá bá yín bí ọlọ́run ọba yẹn ìyẹn ni mi ò lè ṣe mo sọ rí gan ṣe gbọ́ kò lè bú mi tán kó jẹ́ ọ̀rá mi kó búya mi tán kí wàá ní kí n máa bí ọlọ́run lórí nǹkan tí mi ò mọ kán pa please I can't you can leave. I'm all right, it's problem. Can you leave, please? Yeah, yeah. yeah. Eshe. Okay. Eshe, Odabo. Don't worry. Eshe, o. Eshe. Don't worry. Take it easy pé ah, kí ni gbogbo eléyìí kí ni tèmi wọn tó ṣe pé o ti mọ kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàá gbà idiot. ẹ fọ gbogbo àwọn aṣọ mi. ìwọ náà ló change aṣọ mi tó clear mi up. ṣùgbọ́n pé kíní yẹn ti pọ̀ jù lára ẹ̀ ló ti pì sí gbogbo ẹ̀ ló dẹ̀ gbé ẹ̀sùn náà. Thank you so much. Ah. Demola, I really don't know what to say. But I'm grateful. Ṣá promise me pé o ní ronú mọ́. Mo ti sọ fún ẹ pé òpin ti dé sí gbogbo ìṣòro God bless Thank you, Dad. Ha ha ha. ògé mẹsẹ̀ awọn àwọn ọmọ alákété pé ni ọmọ aláwòrì ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ́ ní níjù bí iná bá búrẹ́kẹ́ tán ọmọ níjù ò gbọ́dọ̀ sódó ó sì wà níbẹ̀ ẹ̀kọ́ dúró de kú tó bá sọ̀rọ̀ tí de kú bá sọ̀rọ̀ n tó bá sọ òdi ọ̀run ló ti wá ntí jọ̀ǹgàn náà dúró de kú bá sì ti sọ rèé àtọ̀run ló ti wá bí wọ́n dé ọ̀dọ̀ àìmọye òòṣà ntí ó wí nù. sọ̀rí ọmọ obìnrin tó mú wá tó jókòó yìí tó pè ní àfẹ́sọ́nà rẹ yìí èèyàn kankan ò ṣe o òun ní í ṣe rárẹ̀. no ẹ ẹ understand sir a ní ìtọ̀ ní kíní yẹn iná mọ̀ pé wọ́n máa ń fi kan yàn ni. Hmm, n ò mọ n ò gbádùn rárá n ò mọ ìwọ ló sọ fún mi níbi tí n ó ti ṣiṣẹ́ yìí àwọn ọmọ níbi tí mo ti ń nínú gbogbo ọ̀sà tí ń bẹ láàrin yọ̀ǹgàn náà dúró de kú lò lórí wọn n tó bá sì wí báyìí bó ti rí hm? possible kí n máa ṣera mi kí n tún máa sáré kiri ni mi mọ kọkọ mi ṣera mi. a jẹ́ pé mi ò pé nù mọ̀mọ́ tí mò ń wí náà dúró de kú ń explain bí kíní ẹ ṣe. mo rò pé n tí ọba béèrè nu ni wàá wa. bọ́mọ obìnrin ṣe wà yìí òun náà máa wọn nǹkan tí ò yẹ kó ṣe tó ṣe pé nǹkan tí ò yẹ kó ṣe òun gan ni ra wọlé ọjà tó yẹ kó mọ̀nà ní kó wọlé ó mọ̀. Then orange eléyìí. Mm. Yeah, yellow gold eléyìí, then brown. Ẹ oh, jẹ́ ká padà sílé. Oh, really? Yeah. I like nice. Yeah. Check in, Jack. Right. Wow. It's very okay. Ah, yeah. like it. Fún ìwọ àtọkọ ẹ, ẹlẹ́mẹ́lẹ́. Àbí kí ló fi? Ó wà okay, ẹ wọ àǹtí. Ẹni aṣọ àbí kélé tàbá ti ń rí báyìí. Ẹ má jẹ́ kí ni ọ̀dà tẹ̀sí mi. Bí ẹ̀gbọ́n ẹ̀ tó jọ rẹ̀ mi, ó mọ̀ mí dáadáa. <laughs> Trust ẹ̀, má wẹ̀rẹ̀. Mo ń ṣerú ẹ̀. It's fine, ilé wa okay. No problem. It's cool, I like this. Okay. From one last week, mo rí aṣọ kan mo ti rí rárá bíbá mo ti rí. Ah, ah, wait wait wait jẹ́ kí n check àwọn new arrivals wa. oh okay that would be better okay ìyẹn wà òkè gbẹ̀yìn wà òkè bẹ́yìn ṣé ọ̀rẹ́ mi. Mm-hmm. Ah, hello hello ah èrò mo sáré wá sí ṣọ́ọ̀bù rẹ ni àwa waṣọ ok ok ok o ṣe o ṣe ọ̀rẹ́ mi o ṣe mo ò ní pẹ́ kúrò níbi ìbá o ṣe o ṣe ah wẹ́rẹ́ ajayé <laughs> ẹ ká sọ. ṣé o wà pa ah, èrò wá ṣe ni ẹ gbọ́ pé mo fẹ́ ṣe wedding ni. are you serious. ẹ nà. ah inú mi dùn fẹ́ congratulations. ẹ ṣe. ah ya ya ọjà bẹ́ẹ̀. ẹ ṣe jàre ẹ ṣe. fún wa pé obìnrin tó bá wà láyé tí ò sí lábẹ́ ọkùnrin irú obìnrin bẹ́ẹ̀ kì í nálù bàríkà. Hmm. ó dáa kóbìnrin wà lábẹ́ ọkùnrin. àwọn ah, oyin náà oyin ti ṣe wedding ti bímọ. bẹ́ẹ̀ ah, inú mi dùn fún ẹ gan. ẹ ṣe ah. ẹ ṣe gan ni ṣe máa wá bọ́dá jayé ẹyin kí ló wá ṣe ń bí. mo yẹ lọ́kọ́ wá rí máníjà máníjà. ok ó wà ní ọ́fíìsì èwo ló tún ṣe tún yìí mí ni. ìfún wo ìbò ìdí ọ̀nà tó wà òkè ìbò. ire afa. ire. yẹ ẹ wá wo àwọn eléyìí. báwo ni o like eléyìí. ó wà òkè. then this is another color of it. wow this is fine. ọ̀rẹ́ mi mo trust ẹ̀ ilé ìwà òkè <laughs> Wow, okay. very nice. o like eléyìí àbí. I prefer this yes. okay. orí kó máa lọ pẹ̀lú yeah máa malo, malo, malo. then um, àwọn aṣọ ẹbí náà hmm. tó sọ fún mi ìpàdé pàjáwìrì yìí. gbogbo ilé ẹ má bínú wípé mo pe ìpàdé pàjáwìrì ní ilé ayé tí mo wà gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ wà níbẹ̀ ni wọ́n ń ṣe ìgbéyàwó wọ́n ń lọ́kọ wọ́n ń ládé lórí ó ti fẹ́ máa di ìtìjú mo wá wò wípé kó tó mú ìfura dání kí n pe gbogbo ilé wípé èmi náà fẹ́ lọ́kọ. Ah ah ah ah. ṣé wo náà rí wípé gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ló pariwo nítorí pé ọ̀rọ̀ rírùn ló ń sọ dúró ah, ah. ẹ gbà mí o obìnrin ò mọ̀ nítẹ́lọ́rùn o ah, olóòfowó mo mọ̀ fún olówó olóòfẹ́ ọ̀la mo yọ̀ǹda ọ̀la fún ọ o wá lóòfẹ́ ẹwà mo wá fún ọ lẹ́wà àbí wọ́n ti gbàgbé gbogbo nǹkan tẹ́mi fi ń gbára nítorí ìtì ẹni bí ni ò ah, ah, wá ló fẹ́ lọ lọ́kọ dúró náà kí lòun wá tó rí ṣé òun ò dáa tó lọ́mọkùnrin ni ah, wọ́n bí wò má dán wò torí tẹ́rin bá dán wò ìwọ rẹ̀ ó lọ. wo tó bá jẹ́ torí owó ipò àtọ́lá tó fún mi ló ṣe sọ pé mi ò ní ṣe nǹkan tó wù mí láyé irọ́ ló pa o ó yá gbogbo ẹ. rárá o kò tí ì lè tó yìí olórí ẹ má wo mi ràn ah, ọmọ ẹgbẹ́ ẹgbà mi. olórí ó yá ẹ fàṣẹ sí wípé kí n lọ lọ́kọ láyé. ayé làgbé níwọ̀n ìgbà tí ìwọ àti èjì okú tí ẹ ò bá ti lè fi ìmọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sí ohun tí lè lè ṣe sí olórí gbogbo ilé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ fàṣẹ sí èmi ayé là gbé màá fi àṣẹ sí fún mi màá lọ ní ọkọ láyé. àá ẹgbẹ́ gbòòrùn àyámọ̀ kọ ayé là gbé o ayé là gbé tẹ ojú gbogbo wa mọ́lẹ̀ nínú ẹgbẹ́ yìí àà kò tẹ̀ wá sápọ̀nlé kankan fún lórí iwájú olórí náà ló ti ń yọ fandafanda báwọn olórí ẹ̀ sọ sí ni àjọbọjú yan ìyè ni olórí ẹ fi ayé làgbé sílẹ̀ ẹ jẹ́ ó tẹ̀fẹ̀nu rẹ̀ ẹ ṣebí gbogbo wa la mọ̀ wípé ẹni tí ó bá ṣe ohun tẹ́nìkan ṣe rí dandan ni kí ojú rẹ̀ rí ohun tí ojú ẹnìkan kò rí rí gbogbo wa la sì mọ̀ wípé ẹni tí ó bá kọ etí ọ̀gbọ́n sí ilé yìí ó ní ohun tójú irú wọn ń rí ẹ fi ilẹ̀ jẹ́ ó mọ̀ lọ. àjọbọ̀jìyàn yèé ni. ọba lélẹ́mẹ̀yọ̀rù. ẹ fayé làgbé sílẹ̀ ẹ wà tó ní ló ń tó fẹ́ mú kẹsẹ̀ òsì bẹ́nu ẹja gba ìwà lọ́wọ́ ẹ̀ ká sọ́dọ̀bù rẹ wà. ẹ wọ ẹ má gba ìwà lọ́wọ́ rẹ ẹ kàn ṣàánú mi kó kàn tiẹ̀ gbọ́ tèmi padà ní ẹ ṣàánú mi olórí ẹ. àjọbọjú yan ìyẹn yìí. àwa lélẹ́ mẹ́rin ẹ filẹ̀ mo jẹ́rìí ẹ̀ kò jẹ́ dáṣọ́rù rẹ̀ ṣòro àmọ́ tó bá ti wá ní lọ́kàn láti lọ fẹ́ ọkọ nílé ayé ẹ filẹ̀ ẹjọ́ fọkàn kó dé diri wọ́wọ́ kó bẹ̀rẹ̀ sí ní tọ̀lé. àjọbọjú yan ìyẹn ni. àwa eré ìyàwó. àbí sẹ́yìn náà rí abẹ́rí sódì ìgbà tọmọ owó bá pọ̀ ọmọ alágbẹ̀dẹ kó tó gbẹbọ ni. mi mi mọ̀ kankan pẹ mi mi mọ̀. ọmọ ọmọ èmi mo rè kí ẹ síbẹ̀. dadi gbogbo ẹ náà ni ẹ máa rí èmi trust yín mo dẹ̀ mọ̀ wípé ẹ máa ṣe òun náà ni mo ṣe wá síbí ẹ jẹ́ ká fáwọn tìyàn òun yẹn sílẹ̀ báwo lẹ ń ṣe máa ṣe tó máa fi yàgò pẹ̀lú wọn tó máa fi ọkọ̀ tó yẹ kó fẹ́ ń ó ní solution solution ti fojú hàn níbi tó gbé fojú hàn náà ni wípé kò ní lọ́kọ láyéláyé inú ayé yìí ni yóò wà wọ́nà tí ó fẹ́ padà síbi àwọn tó ṣàdéhùn fún tó yé yín níbi tí ó ti lọ́kọ nù bọ́ bá dàn wò inú ayé yìí gbẹ́ngàn bá dàn wò èèyàn mọ̀. àbàbà tí dáàdì dáàdì dáàdì kò lè yẹn ò lè possible ẹ̀ náà mọ̀ gbogbo kan náà la mọ̀ pé tó bá ń ṣẹlẹ̀ eh, solution náà la máa ń wá sí wọn náà ló jẹ́ ká dọ̀dọ̀ yín. Hmm. Eh. <laughs> èmo òdemola ọ̀rọ̀ rẹ yé mi èmi ń yọ síbẹ̀ ìwọ ń yé mi sípò wà ní ntí òye mo yọ òye wà ní. sórí bó o bá gbọ́ tọrọ tèmi ò sọ fún ọ ọmọbìnrin tó mú wáyé ẹrù tó ga jù ọ lọ ni o jẹ kọ ọmọ burúkú ọmọ ọba kejì rẹ lọ kó o lọ rí wáyàwó mi tó fi ṣáyà sílé àmọ́ bọ́ ọba tẹrí sórí yìí tọ́ ọba tẹrí sí sọmọ pọ́ọ̀pá lórí rárá sọmọ pọ̀ pa lórí ibi tó ti bẹ̀rẹ̀ sí ní pa lórí ìdùn jẹ́ kó lọ ń lọ rẹ̀. kò lè lọ kò lè lọ tó ẹ̀ mo ṣe máa mú trust yín dáàdì. ọ̀ trust ìtanù lọ́dọ̀ mi lọ́ọ́ sì bá yí ara rẹ jẹ́ dúró àwọn bàbá wa tí wọ́n ti kú sọ́run ṣé wọn ò ní béèrè báwo mo ṣe tọ́jú yín sí àní nǹkan ò dá kò sì wàá múra kankan kan bí adigbá oní kò lè lọ bẹ́ẹ̀ báwo ni ó ṣe lọ kí ni kí n sọ fún àwọn bàbá ńlá wa abáyé rẹ bàbá jẹ lójú mi àjẹ́ ọgbọ́n kí gbogbo rẹ̀ fọ́ lójú kóun náà mọ̀ ti ń rùn. dadi ah, ẹ sà ẹ wo bí. ẹ kí ni inú mi dùn wípé ọmọ inú ilé mi ni o mo dẹ̀ mú gbọ́ gbogbo ìtàn tá a ti ń gbọ́ bọ̀ kó tó di pé wọ́n bí àwọn bàbá bàbá bàbá bàbá tó fàṣẹ ilé yìí lọ́wọ́ wípé láti ìbẹ̀rẹ̀ pẹpẹ wa kò sí ogun tí wọ́n gbé dé ọ̀dọ̀ àwọn babaláwa tí àwọn babaláwa ò ṣe o ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé àwa ló máa fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ bàbá iwájú ogun ẹ̀yìn ogun inú ilé wa ló ń pè bẹ́ẹ̀ ah. ẹ wo bí ẹ ṣẹ́ gbogbo ogun ìpátápátá láṣẹ wo lẹ ní. Dèmọ́lá ẹ má jẹ́ kó wá dorí ti yín káwọn máa káwọn ayé kílẹ̀ fẹ́ káwọn èèyàn máa sọ ń gbòòrò pé ẹ ti wá dorí ti ti ń sùpẹ́ ilẹ̀ ìdílé mùsùlùmí pé ẹ wàá mọ̀ kíní ìṣe mọ́ àbí kọ̀kọ́ ìfọ̀kọ́ yẹn máa jọ lójú àwọn èèyàn nìyẹn. Dèmọ́lá ah, ẹ sà ẹ má kíní stain orúkọ yín o. ìtàn ló pa yìí àmọ́ tàn dáa bí tàn ò bá ní pọ̀ ọmọ onítàn lára tí ò ní fọmọ onítàn sínú hmm. yìí kò gbọdọ̀ dórí mi kọ́ bàjẹ́ lóòótọ́ àwọn alálẹ̀ ò béèrè sọ wá lè dorí akáyìn tọ̀dọ̀ mi lóòótọ́ kàkàrà ó dégun. ẹ náà ti rè. àwa nígbà ayé alẹ́ bí oṣù ni wọ́n sì ń kan tì nínú agboolé wọn ó ti rí bẹ́ẹ̀. àmọ́ lórí tata dé yìí a jẹ́ pé ìrókò ti wó sílé agbẹ́dọ́nù iṣẹ́ di ṣíṣe àmọ́ yóò ná ọ̀pọ̀lọpọ̀ owó torí tẹ́bọ̀ tó oògùn ńlá sí i. adadi ẹ̀yàn máa wọrí tó bá jẹ́ sọ kékeré nìyẹn ah ah ẹ̀ eh, ẹ̀ oh, oh my dear congratulations fọkànbalẹ̀ ṣó ti bọ̀ bá lè sọ ọ̀ní tọ̀lé mọ́ kó náà sọ̀rọ̀ rẹ̀ kó sọ̀rọ̀ rẹ̀. omi o ọ̀tá o àgbá o ọmọ wáyọ̀nì wáyọ̀nì wáyọ̀nì kówó sí ìwọ ọmọ wa rí sọmọ wípé nígbà tí ojú pọ́n igun níjọ́ kìíní àná ìwọ ló ṣàgèdè fúngún tójú òfin pọ́n igun mọ́ nígbà tí ojú pọ́n àkàlà ìwọ ló ṣàgèdè fákàlà tójú òfin pọ́n àkàlà mọ́ ire dé ìnimọ̀ mú wáyìí torí àgbẹ̀ tí ń sunkún kánú gbọ́ kágbẹ́ má bàa sunkún kánú gbọ́ mọ́ kálukò tí ń sunkún kájù kó má bàa sunkún kájù mọ́ kí gbogbo ẹgbẹ́ ìyá ó lè rí mú mi nú oko ìní mo sọ́mú ìrẹ̀ mi dé wà ẹ̀gbọ́n ń wá bá jíjà lórí kí ìrẹ̀ mi dé kí ìṣòro tó gbé wá bí kó lè lọlé pẹ̀lú ìdáláre kóhùn lè yẹn fa kẹ́mi lè yẹn lẹ́dùnmarè kí n sì tún yẹn yín náà èmi awọ alẹ́ bí oṣù ni awọ àdàgìrì èmi afọ àgìrì àdàgìrìgìrì rẹ bí ìjà ìrẹ̀ mi dé o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 dadi dadi dadi kí ló ṣẹlẹ̀. ayi ba gẹ́gẹ́ bi tẹ́gbẹ́ ti yẹ wọ́n wọ́n ayi kò ba gẹ́gẹ́ ti lọ́wọ́ ọba sa olórí bá fọmọ lẹ́yìn ọba sa ah, yẹ́ẹ́. Wo ti ma lọ, ma lọ, malo, malo, malo, malo, ma lọ, ìwọ ma lọ báyìí. Yẹ́ẹ́ ti malo, malo, malo, malo, ma lọ, ma lọ, ma lọ. Sọ̀rọ̀ tó kọ́ mi sí. Sọ̀rọ̀ tó kọ́ mi sí. Ẹ̀pẹ̀lẹ̀ dárí, dárí. Yẹ́ẹ́ mo mo sọ̀rọ̀ sí fún ọ. Ẹja ma lọ. Yẹ́ẹ́ ìjà ah, mi ìjà ìjà mi ìjà. Ẹja lọ ní. Yẹ́ẹ́ ẹja lọ. Yẹ́ẹ́ ẹpẹ̀lẹ̀ ẹpẹlẹ já máa lọ sẹ. ìwọ lọ kó mi sí kinní. ẹpẹlẹ mọsọlọsẹ ìfọ mọsọlọsẹ. yéé yéé ọ̀tàgbàǹtàgbà ọ̀tàgbàǹtàgbà ó dé tàgbàǹgbà yéé. ẹja lọ lé ẹja lọ ẹpẹlẹ sá dadi. sọ̀rọ̀ pé tí mo délé ìwọ kinní. ẹ máa délé ẹ máa délé dadi. yéé ẹ máa délé. mo really appreciate gan. ọlọ́run ló ní gbogbo ọpẹ́. kò síbi tí a ò tí dé hmm. ẹ wo torí pé òun mọ títóbi tó ọlọ́run lẹ ṣe ń sáré káàkiri bàbá tí ọlọ́run bá fẹ́ ṣe nǹkan máa ṣe ni ní àṣepé òun náà ló sọ fún wa ó ní nínú ayé a máa rí pọ́njú ṣùgbọ́n ká tújú ká torí pé ọlọ́run ti ṣẹ́gun ayé ògo ni fún ọlọ́run wa ọ̀rọ̀ sìstá kéré gan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ wọn kéré gan ṣẹ́gbọ́n mi sà ẹ jẹ́ ká wò ó ká tó ṣe deliverance fún wọn láàrin ọjọ́ kan ọjọ́ ọ mọ́mí ká tó ṣe deliverance ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kejì ó wá pẹ́ ju ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ́ rí i pé ògo máa jẹ́ tọ́lọ́run lórí wọn sí problem. sáré gan ni mo bí tá a ti dé o hmm. gbogbo mẹ́rin àgbáyé láti wá solution dé o. o kọ́ tẹ́ sọ yìí ó fi hàn wípé ìgbàgbọ́ yín ò tí ì múlẹ̀ tó nínú Kristi bíbélì sọ wípé ẹ wá ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí sọ̀rọ̀ mi yẹn sà ó ní ẹ wá Kristi wá òun á fi ìsinmi fún ọkàn yín ẹ understand ẹ jẹ́ kí sista wá síwájú Olúwa ẹ jẹ́ kó wá síwájú olúwa tí wọ́n bá wá tá ṣe deliverance pẹ̀lú wọn láàárín ẹ̀kínní ẹ̀kejì kó tó di ẹlẹ́ẹ̀kẹta mo jẹ́rìí onílé ọlá ẹ understand sir ọba wọn bá máa tú wọn sílẹ̀. ẹ ṣe mo appreciate gan ẹ ṣáà bá mi bẹ̀rẹ̀ àdúrà lẹ so a máa dé látọ̀la lọ. látọ̀la lọ kò sí problem kò sí problem ọlọ́run kó wà pẹ̀lú yín sá ẹ bọ́ pàdé o ẹ bá mi káwọn náà. wọ́n á gbọ́. agbára tó dàbèjì jésù agbára agbára agbára tó jà agbára lọ. kò ságbára tó dàbí ti jésù kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti jésù agbára agbára tó jà agbára lọ. àmì sáré gbàdúrà sọ fún ọlọ́run wàá gbé orúkọ jésù lẹ́ẹ̀kan iná ọlọ́run ìlàjà lẹ́ẹ̀mẹ́ta wàá pẹ́ ẹgbọ́n sà ẹgbọ́n mà wàá sọ wípé gbogbo ibi tí ogun gbàjà ayé ṣe ta ire mi dé iná ọlọ́run ìlàjà ó yá sọ̀kalẹ̀ kó jó wọn run àdúrà. orúkọ jésù ní orúkọ jésù iná ẹ̀mí mímọ́ o iná ẹ̀mí mímọ́ o iná ẹ̀mí mímọ́ bàbá bàbá. ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba gbọ́ọ́ wá àwọn ogún. tó ń pẹ́bí tí ogún gbàjà ayé sísá ayé rẹ̀ mí máa lé bó ṣe ń tẹ́lẹ̀ à ó yá iná jó wọn nù iná jó wọn nù iná jó wọn nù iná jó wọn nù iná jó wọn nù ayé sọ iná kalẹ̀ bàbá tó ń jẹ́ èmi ni. àjọbọ̀jì yẹn yẹn ni. àwa lélẹ́mẹ̀rẹ̀ ọ̀run. èjì kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fa ìpè òjijì. àtolórí àtọmọ ẹgbẹ́ ẹ ò fura. ìfura ìfura pé kí ni. èjì okú o jẹ́ tètè sọ̀rọ̀ kí a má bàa finá sórí òrìlé sùn ní báyìí o. gbogbo yìí ti sùn gbàgbé àtolórí àtọmọ ẹgbẹ́ ẹ ti rọ̀ mọ́dì gbàgbé. àádà èjì okú ó jẹ́ sọ ara ẹ ṣọ́ ara ẹ̀ kó ṣọ́ ẹnu ẹ̀ kó má bàa fi ẹsẹ̀ sílẹ̀ kó lọ́ọ́ fi ẹnu kọ́ ṣàkátà pàrọ̀ alágbàlagbà síntọ̀ á dáa kó sojú abẹ́ ń kó ohun tó bá ṣẹlẹ̀ ni kó sọ fún gbogbo wa. sẹ́yìn ò rí wípé ọ̀rọ̀ àjọsọ wa àtàjọmọ̀ wa ó ti fẹ́ yí padà ni ẹ wò sẹ́yìn ò rí pé ajé làgbé ti fẹ́ rí ìtúsílẹ̀. ha olórí ayé làgbé ò máa gbọdọ̀ rí ìtúsílẹ̀. torí wọ́n ní ẹ̀tẹ́ awo òun lẹ̀rín ọ̀gbẹ̀rì. olórí ẹ jẹ́ ká parapọ̀ lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ká tara ṣàṣà tẹ̀lé ìjì òkú lọ gbáyé láàgbé padà kí ló ṣe gbogbo yín ṣé ẹ ò ríran mọ́ ni ṣé ẹ̀yin ò rí pé ilẹ̀ mímọ́ láyé làgbé wà ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ ẹ má dánwò kẹ́ ẹ má bàa fi ara káṣá Ẹlẹ́dùmarè. Ah. ṣébi tẹ́ fẹ́ bá sí mi rèé àtolórí àtẹ̀yìn ọmọ ẹgbẹ́ ibi tẹ́ ẹ fẹ́ bá yọ sí mi rèé ó ti wá mi o torí pé wọ́n ní tó bá kọjú sí ẹ kó o ta tó bá kọ̀yìn sí ẹ kó o ta tó bá ti kù wọ́n nìkan kò tẹ́rù ara rẹ pa èmi èjì òkú mo tójà ara mi gbé. má dẹ̀wọ̀ má dẹ̀wọ̀ rárá má gbìyànjú ẹ̀ ọ̀ gbẹ́dọ̀ lọ́wọ́. ajọ́ bó ti yán yẹn ni àgbọ̀lẹ́lẹ́mẹ̀ agbára èṣù wà agbára ọlọ́run dúró o àrẹ́lú Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà Holy Ghost fàyà ìhúndé ẹ̀yà jùdá ìhúndé ẹ̀yà jùdá alágbára bíi àrà òwe ẹ̀yà jùdá kìnìúndé ẹ̀yà jùdá alágbára bíi àrà òwe ẹ̀yà jùdá kìnìúndé ẹ̀yà jùdá kìnìúndé ẹ̀yà jùdá bí yàrá òwe ẹ̀yà jù dáa. kìnìún dé ẹ̀yà jù dáa. Holy Ghost nítorí akọ ìwé rẹ̀ wípé wípé tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tó tẹ̀lé sínú rẹ̀ ó fi ìdílé sílẹ̀ lọ́nà kú ó fi fi ìkàlẹ̀ lọ́wọ́ ìwé ìṣòro tani yóò gbúdọ̀ tó lọ tàbí ẹni tó fi mímọ rẹ̀ ẹni tó fi mímọ sí àwọn fún ẹni tó kò gbẹkẹlẹ sókè sásọ tí kò sì búra ẹ̀ tán Holy Ghost. alẹ́ òjò. ṣebí wọ́n ní tá a bá wí fọmọ ẹni a gbọ́ tá a bá sọ̀rọ̀ fọmọ ẹni a gbà àwí ìgbọ́ àfọ̀gbà ló ń padà tí kábàámọ̀ bọ ẹnu èjì òkú ìwọ arẹwà láàrin àwọn akọ wúrà ẹ̀ wo ohun tó sọ ara ẹ̀ dà ṣé o ti gbàgbé ni pẹ́lẹ́dùà yìí ló fún ẹ lẹ́wà ó fún ẹ lọ́gbọ̀n ó tún wá fún ẹ lágbára ó wá lọ gbé kojú olódùà láti bọ́ lọ́run jà wá gbọ́ o wo gbogbo àwa tá a wà ń bí atakọ o atabo arẹwà ni wá a ò dẹ̀ lè bá òbúrẹ́wà kankan ṣe nítorí pé bó ṣe wà yìí ó ti dẹ́ni ẹ̀kọ́ ó ti di ẹni àìjírí ó ti di ẹni àìjíkọ̀ a dẹ̀ lè bá ẹ ṣe mọ́ torí pé ẹni tẹ́lẹ̀dùn àbá ti bínú sí àwa náà ti bínú sí i a lè ní nǹkan kan ṣe pọ̀ mọ́ nítorí náà a fẹ́ ẹ láàrin wa mọ́ a fẹ́ mọ́. Oh, my son. How are you? Bye. Uh, ah, oh, God, oh, let's go right. Ah, ah. Oh, God. mm. Ah, ah. Oh, God, àwọn tí to pè yín fún birthday gan. <laughs> Ṣé ẹ ti múra ju wọn lọ bá? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀wọ̀ ẹ̀dẹ́ nìyẹn. Ẹ jẹ́ kọ́ wọ́n múra o. Ọ̀rẹ́ ló ṣe bẹ́ẹ̀. Oh, God. Best friend ẹ̀ first. Hmm. Ó yá, ẹ jẹ́ kí n yà. Yeah. Yeah. Pose now. Yeah. Cheese. Cheese. Cheese. Cheese. Yeah. That's my baby. Cheese. That's my boys. Yeah, pose, pose, pose. Cheese. That's my boys. oh yeah, yeah. Hey, me at see, no. Okay, okay. Mm. Mm. Yeah. hmm Cheese. Cheese. Cheese. Cheese. Cheese. What is so done? <laughs> okay. Mm. Love you there. Mm. No problem. Oh, invite mi ní mi bá tẹ́lẹ̀. <laughs> ẹ̀yin lẹ sọ pé ìlọ. àbí yà dára bàbá dára kò má bá mi ṣọmọ mi ẹ má ẹ̀kọ́ ọkùnrin kankan ojú ẹ̀ ń bẹ̀ o àwọn ah, mi ní yes. Yeah. Hmm. Stand up, stand up for the champion. Ìfẹ́ ọkàn mi mo rò mí. Ìfẹ́ ọkàn mi mo rò mí. Ojú kan ládà mi tó fi ń roko àròjẹ. Àròjẹ. Èyí tó ní méjì ó ti di ìdá. Èyí tó ní méjì ó ti di ìdá. Kó má má kú o. Wọ́n dájọ́ ìgbéyàwó láǹtètè ó ń sáré kí àgbo ọmọ olóhun tó bá ti yá kan kì máa í pẹ́ mọ́ òun wa ní la fi kẹ́ ọmọ ẹni ojúbọ̀rọ̀ kọ́ la fi ń gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ tèmi ni tìyẹ kọ́ má bá ń dùn ìfẹ́ ọkàn mi mo lóhùn rọra ṣe é ojú kan làdá mi tó fi ń rọkàn àròjẹ èyí tó ní méjì.